ẹ̀yin ènìyàn wa a kí wa wípé a kú dédé àsìkò yìí o ìròyìn ayọ̀ la mú wá fún wa yìí o lórí ta ni ọlọ́run ni o hmm. a sọ fún wa a ní bí gbogbo ọ̀rọ̀ ṣe ń lọ yìí a ní ayọ̀ ló máa padà já sí ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Elédùmarè wípé gbogbo ẹ̀ máa padà já sọ́pẹ́ ni ẹ ti rí gbogbo ọ̀rọ̀ ti bàbá Ìgbòho ṣá ìyẹn náà láti fi hàn wípé eléyìí náà máa padà já sọ pẹ̀lú ìtàn Ọlọ́run ni torí pé lórí bàbá wa Ìgbòho ṣá àrí wípé ẹ victory at last ni orin ayọ̀ orin aleluya padà gbẹ ẹnu wa ni ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tani Ọlọ́run ilé ìtààmú wa fún wa yìí ẹyẹ ènìyàn wa nǹkan tí wọ́n sọ nílé ẹjọ́ lénìí ẹ nígbàgbé wípé gbogbo àwọn gbèdéke àwọn nǹkan eléyìí tó nípọn gbogbo condition eléyìí tí wọ́n gbé Tani Ọlọ́run sí lọ́sẹ̀ tó kọjá wípé kó lọ wá gbá wá kó lọ wá wò wá lẹ́ẹ̀ní nílé ẹjọ́ wọ́n ti dí gbogbo ẹ̀ kù àdínkù ti dé bá béèlì Tani Ọlọ́run nílé ẹjọ́ lẹ́ẹ̀ní ẹ̀ ó tọ́pẹ́ torí pé a sọ fún wa wípé kí ló dé kí la gbé kí lẹ jù gbogbo àwọn nǹkan tẹ ní kíta ni ọlọ́run lọ mú wá kí ló dé bo ni wọ́n ti fẹ́ rí i ṣùgbọ́n báyìí lẹ́ni hmm, ẹ̀yin ènìyàn wa ṣèké five million ni wọ́n pè tẹ́lẹ̀ ẹ̀ wọ́n ti sọ di ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yìí náà ní five hundred thousand eléyìí tí wọ́n gbé sí five million tẹ́lẹ̀ wọ́n ti gbé sí five hundred thousand eléyìí tó sọ wípé baálẹ̀ ni kó mú wá o igbá ni kó mú wá o kò nílò baálẹ̀ mọ́ ẹ má jẹ́ kí kí n sọ̀rọ̀ jòyè lólùfẹ́ wa ẹ bá mi wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹ bá mi gbọ́ ẹ̀kún àlàyé yẹn ni lẹ́nu agbẹjọ́rò wa bá mi gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àwọn ni wọ́n á lè ṣàlàyé torí pé àwọn ni wọ́n jọ jòkó nínú ilé ẹjọ́ tí wọ́n jọ sọ gbogbo ẹ̀ ẹ̀ àti lọ́ọ̀yà àwọn òkúta gidi àti lọ́ọ̀yà oníṣẹ̀ṣe gbogbo àwọn lọ́ọ̀yà eléyìí tí wọ́n dúró fún Tani Ọlọ́run gbogbo wọn pátá ni wọ́n sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé láti bá wa subscribe ẹ bá mi tẹ ẹ share share share share ẹ bá mi love ẹ bá mi subscribe lórí ìkànnì yìí àṣàkẹ́ tv show ẹ bá mi wo fídíò eléyìí níbi tí àwọn agbẹjọ́rò wọn ti sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù torí pé ṣe pé tẹ́lẹ̀ hmm, pẹ̀lú <laughs> pẹ̀lú gbogbo ẹ̀ ni wọ́n fi máa ń sọ̀rọ̀ wípé àwọn àmọ́ báyìí ó dẹ̀ bí wọ́n ti ń wọ́n ti ń calm down elédùnmọ̀rì á gba gbogbo ògo láṣẹ ìdùnmọ̀ ẹ bá mi wo fídíò ilé ìta mú wá fún. alhamdulilayi rabbil alamin variation àbí kílẹ̀ yín lọ́ọ̀yà ń pè lérí kéèsì lérí condition bẹ́ẹ̀lì Tani Olohun àwa ń bí pẹ̀lú bàbá wa barista US Imam pẹ̀lú lọ́ọ̀yà tí wọ́n sojú Tani Olohun níbí báyìí nílẹ̀ tẹ́lẹ̀ náà kò sí wàhálà kankan láàrin àwọn èsì ọ̀tá ara wọn <laughs> a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ̀sùnmọ̀ hmm? ẹ̀sùnmọ̀ ah, alhamdulilayi rabbil alamin ah, ìní ni kéèsì fún onínú wọn yanjú variation àbí kílẹ̀ yín lọ́ọ̀yà ń pè lérí kéèsì lérí condition bẹ́ẹ̀lì Tani Olohun ah, a wà ń bí pẹ̀lú bàbá wa barista US Imam pẹ̀lú lọ́ọ̀yà tí wọ́n sojú Tani Olohun níbí alhamdulilayi tó tẹ̀ fi mú lọ́ọ̀yà méjì fẹ̀gbẹ́ kanra wọn báyìí nílẹ̀ tẹ́lẹ̀ náà kò sí wàhálà kankan láàrin àwọn èsì ọ̀tá ara wọn àmọ́ tó tún wá fi mú wọn dúró papọ̀ báyìí lè ní alhamdulilayi pẹ̀lú àwọn lọ́yàsì yòókù náà bàbá wa us mọ̀mọ́ abẹ́kẹ́ ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ní ọjọ́ ìjẹ́ ìfàkọ́yìn ọjọ́ àlárúbà tí a wá wọ́n gbé application wá ìyẹn ní lọ́ọ̀yà àtàlọ́lọ́run tí wọ́n wà lẹ́yìn ẹgbẹ́ pé kí kóòtù ọ bá wọn dí ọwọ́ bail condition yẹn kù and gẹ́gẹ́ mo ti sọ níjọ́ yẹn mo sọ pé àwa ò fáìlì kankan láti fi tàbù torí pé ẹni tó kàn wá kì í ṣe pé kọ́kàn wà ní prison perpetually ọmọ bẹ́ńbẹ̀ lọ́gbẹ̀rẹ̀ bí ó ṣe pé kásárì dánilójú pé yóò mọ̀ wá fún kéèsì rẹ̀ ní tó kàn wá ní tá ti sọ fún kóòtù níjọ́ náà nù kóòtù wa láwọn gbé ńgbà a àti takò pé àwọn àgbì láti dín ọwọ́ rẹ̀ kù wọ́n sì sọ wọ́n fún ní àwọn conditions tuntun ní márùn-ún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni pé wọ́n fún ní bẹ́ẹ̀lì pẹ̀lú iye owó tó jẹ́ five hundred thousand naira àti ṣọtí méjì ní dèdè owó náà. àwọn onídùúró. àwọn onídùúró méjì ní dèdè owó náà àwọn àwọn míì máa ń ṣe àṣìgbọ́ irú condition yìí pé kì í ṣe pé bóyá àti ta lọ́hùn àti iṣu ọtí rẹ̀ wọ́n wàá kó dálẹ̀ sí kóòtù ní tí owó yẹn wà fún ni pé tó bá fi di pé ọba sá lọ ìgbà yẹn ó tó fọ́fìtì owó yẹn àti àwọn iṣu ọtí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni pé àwọn iṣu ọtí rẹ̀ méjèèjì wọ́n gbọ́dọ̀ jẹ́ni tó ń gbé ní Ìlọrin níbí yìí àbí uh, ní Kwara State ní jurisdiction kóòtù yìí tó wọ́n gbọ́dọ̀ jẹ́ni tó ń gbé ní Kwara State ẹlẹ́ẹ̀kẹta ni pé ọ̀kan nu àwọn onídùúró méjèèjì yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ilé àbílẹ̀ tí ó sì ní nǹkan ẹ̀rí tí ó fi hàn pé òun lòun ní tí kóòtù ó verify tí kóòtù ó ṣèwádìí lórí rẹ̀ pé ṣé lóòótọ́ ni ẹni yìí ní irú property yìí àbí kò ní ó di mẹ́ta báyẹn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ mo ní pé ẹ gbọ́dọ̀ jẹ́ pé ọ̀kan náà aṣọ ti gbọ́dọ̀ jẹ́ ẹni tó tan mọ́ tọ́jú ẹlẹ́tù rẹ̀ tó sì ń gbé ní Ìlọrin jurisdiction kóòtù and ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé ó gbọ́dọ̀ drop international passport rẹ̀ sí kóòtù tó bá ní àmọ́ tí ọba ní ọgbọ́dọ̀ mọ rìpọ́ọ̀tù ní kóòtù ní gbogbo ọjọ́ Jímọ̀ tó bá parí oṣù kọ̀ọ̀kan títí tí àwọn tuntun gbé èèyàn yẹ̀ wò ah. gẹ́gẹ́ bí ah, àwọn conditions. a dúpẹ́ fún Ọlọ́run bàbá wa barista Adémọ́lá Bank àbí àwọn náà ń bẹ ń bí tí wọ́n jẹ́ lọ́ọ̀yà tí wọ́n á sojú Tani Olohun rákun ní ẹnu tí náà fẹ́ ká gbọ́ one or two things lérí ní kí wọ́n sọ yìí. bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe eh, fún Ọlọ́run eh, condition tí wọ́n fún wa tẹ́lẹ̀ eh, a rí i pé ó gara kò sí bí a ṣe fẹ́ bá a ṣe fẹ́ fulfil rẹ̀ torí ẹ̀ la ṣe tún padà wá òfin fààyè gbà wá fààyè gbà wá ká ṣe bẹ́ẹ̀ hmm. ilé ẹjọ́ náà dẹ̀ gbà bẹ́ẹ̀ òun ni èsì ẹ̀lẹ́gbọ́lé nìyẹn àwọn condition márààrún tí lọ́ọ̀yà sọ lọ́ọ̀yà eh, ọ̀gá mi tó wà ń bì lọ́ọ̀yà US máa eh, condition tán fún wa nìyẹn ó tẹ́ wa lọ́rùn a ó sì gbìyànjú láti make sure pé a satisfy condition wọ̀nyẹn ẹ ṣe gan. alhamdulillah ẹ ṣeun gan a dúpẹ́ fún yín ọlọ́wọ́ bá wa san yín ní ẹ̀san rí iléeṣẹ́ BBC ní àǹfààní láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ káàbọ̀ sí ìkànnì BBC Yorùbá níbi gbogbo tẹ́ ti ń wò wá ilé ẹjọ́ upper area náà la wà níbi tí wọ́n ti ṣe parí ìgbẹ́jọ́ Tani Olohun lórí àtúngbéyẹ̀wò lórí ìlànà béèlì rẹ̀ àwọn agbẹjọ́rò méjèèjì náà ló wà ní ojú ìran ojú ìran wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní báyìí a bẹ̀rẹ̀ pẹ̀lú agbẹjọ́rò Tani Olohun Adémọ́lá Bank ẹ káàárọ̀ sà ẹ ṣe a rí wípé ilé ẹjọ́ tún ti ṣe àgbéyẹ̀wò béèlì tí wọ́n ń ṣe fún Tani Ọlọ́run ǹjẹ́ ẹ lè sọ fún wa bí ó ṣe rí àti bí eléyìí ṣe bá yín lára mu sí. ẹ tẹ bá ṣèrántí pé ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ilé ẹjọ́ fún wa ní béèlì nítorí pé a sọ pé gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn àwọn ẹ̀sùn tí wọ́n ń gba béèlì ẹ̀ ilé-ẹjọ́ dẹ̀ gbà fún wa ṣùgbọ́n àwọn bail condition tó ń fún wa nígbà yẹn ẹ ó jẹ́ bail condition tó nira fún wa láti fèfè adẹ̀ tó padà wá àtúnrọ̀ ilé-ẹjọ́ abẹ́lé ẹjọ́ a ní ilé-ẹjọ́ àwọn conditions wọ̀nyí ti le jù kò sí bí a ṣe fẹ́ fòfilẹ̀ ilé-ẹjọ́ dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ wa àwọn lọ́ọ̀yà ò takò wá àwọn lọ́ọ̀yà àpẹjọ́ ẹ lọ́ọ̀yà fáàfúrádé wọn takò wá wọn sọ pé ń táwọn ń fẹ́ ni pé kílẹ̀ ẹjọ́ ṣáà rí dájú pé arákùnrin yìí ó ń wá ó wá ń jẹ́jọ́ rẹ̀ so based on that lẹ́nu ilé ẹjọ́ fún wa ní ruling wọ́n fún wa láwọn conditions wọn wọ́n ní five hundred thousand each ṣọtí méjì ṣọtí méjèèjì dẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ wọ́n gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó ń gbé Kwara yìí èyí tó túmọ̀ sí pé ṣọtí láti Èkó àbí Ìbàdàn àbábẹ́kúta ilé ò ní gbà ìkejì ọ̀kan lára àwọn ṣọtí yìí ó gbúdọ̀ jẹ́ ìmọ̀lẹ́bí eh, Azeez Adébọlá talọ́lọ́hún ìkejì ìkan lára àwọn ṣọtí yẹn gbúdọ̀ nílẹ̀ tàbí ilé àti ẹ̀rí tó dájú pé àwọn làwọn ní ilé àbí ilẹ̀ náà ìkẹta ìkẹrin tó fẹ́ dàbí ẹ̀ ní pé kí dani ọlọ́run kó drop international passport ẹ̀ tó bá ní ìwé ìrìnnà ìrìnàjò lọ sókè òkun tó bá ní pé kó drop ẹ̀ tí ò bá dẹ̀ ní kó make sure pé every last friday of the month ìjọ jímọ̀ tó bá kẹ́yìn oṣù ó gbúdọ̀ máa farahàn nílé ẹjọ́ títí dìgbà tí àyípadà á tún fi bá ìyẹn ìyẹn ìyẹn wíwà rẹ̀ ó máa wá every friday. Eh, inú wa dùn eh, nítorí pé a rí i pé ilé ẹjọ́ ti gbọ́ ẹ̀bẹ̀ wa àwọn conditions kan fún wa náà ẹ rí i pé conditions tí ó yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ ni ó bá wa lára mu à á gbìyànjú láti. so ìlànà tí alákọ̀ọ́kọ́ wípé kí ìkan lára àwọn sọ tí jẹ́ community head olórí agbègbè kò sí ń bẹ̀ mọ́ kò sí ń bẹ̀ mọ́ kò sí ń bẹ̀ mọ́ eléyìí dẹ̀ ló jẹ́ ìnira níta lákọ̀ọ́kọ́. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ju gbogbo ẹ̀ lọ a nílé ẹjọ́ nítorí pé wọ́n ti ṣe wọ́n gbọ́ ẹ̀bẹ̀ wa wọ́n dẹ̀ ti ṣe this is what the justice or the righteousness of the case requires that bail is as of right especially where the offences are not capital offences uh, eh, it will interest you to know that the offences for which we are in before this court this particular they are bailable offences the conditions given to us are okay and uh, that's fair enough we will strive to comply with those conditions as soon as possible. ẹ ṣe púpọ̀ agbẹjọ́rò ẹ ṣe ẹ ṣe thank you. ní báyìí agbẹjọ́rò us mam náà ti wà ní ìkàlẹ̀ láti sọ fún wa bí o ṣe wọn jẹ aṣojú fún bàbá Òkútagidi a rí wípé ẹ ò tako àwọn agbẹjọ́rò Tani Olohun gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe yín nílé ẹjọ́ yìí kí ni ohun tó fa eléyìí. ẹ ní yín the last date tá a wá mọ jẹ́ kó yé gbogbo àwọn èèyàn pé ẹlẹ́ran ara ni àwa náà and eh, kì í ṣe pé bóyá kó kàn wá wà ní prison perpetually títí láéláé ni ó wù wá bí kò ṣe pé kọ́sà wà available láti máa wá fún ìgbẹ́jọ́ rẹ̀ then eh, tó bá wà ní prison àwọn nǹkan tá a fẹ́ kó ṣe tí ó bá sí àbí kò ní ṣe is another thing àmọ́ tí ó bá sí náà kò lè rí i ṣe níbẹ̀ kó bẹ̀bẹ̀ kò ní bẹ̀bẹ̀ tó bá jáde náà ni yóò tó ṣe tó wá fẹ́ ṣe níbẹ̀ kò lè rí ṣe yóò ṣe fídíò míì kò ní ṣe fídíò gbogbo ẹ̀yẹn kò lè rí ṣe nínú ibẹ̀ àfi kó jáde tó wọ́n jẹ́ káà náà sọ pẹ́dà lórí jíjáde rẹ̀ àmọ́ mo mo tún fẹ́ ká wá ká kí n correct impression kan particularly lórí ọ̀rọ̀ jurisdiction court jurisdiction court yìí Ìlọrin ni bọ́tà wá sí pé upper area court ni ó wà lọ́fà tí kóòtù yóò sì kọ́ba jurisdiction ọ̀fà ó wà ní láfíàjì ó wà ló mú àrà so ẹ jẹ́ kí tá a bá ń sọ̀rọ̀ jurisdiction pé àwọn tó gbọ́dọ̀ mọ̀ live within jurisdiction àti pé within the locality kóòtù ni. kì í ṣe ní Kwara tí wọ́n sọ. kì í ṣe ní Kwara because eh, a gbọ́dọ̀ a gbọ́dọ̀ kóòtù nílé sọ̀rọ̀ fúnra rẹ̀ àkàkíyà area yẹn aha within the of the court so because nígbà tó wà á lọ gbé yàn á ló ń àrántí kóòtù ọ̀wá nígbà wọlé kọ́mọ́tún dàrú yé mi pé kóòtù ṣe nǹkan mi lọ́jọ́ kí n gbé yà. bí ó ṣe lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó dùn mọ́ yín. oh no of course ó dùn mọ́ wa nítorí níjẹ níjọ Àlàmísì tá a wá tá a sọ ń kóòtù náà ní pé tí ó wù tó kàn kàn àwa òun ni pé bí ò sí ní sálọ nǹkan tó bá ti sá lọ a lè rí ìgbẹ́jọ́ rẹ̀ ṣe mọ́ so tí tó bá ti jẹ́ pé kóòtù bá ti ṣe tí ò fi sá lọ ntọ́kàn wa ló fi kóòtù fún ní bẹ́ẹ̀. orúkọ yín àti ìpínlẹ̀ kan. orúkọ mi ni us ni. ẹ ṣe púpọ̀ agbẹjọ́rò. Ah. ọ̀rọ̀ láti gbé láti ẹnu àwọn agbẹjọ́rò ìlú ní báyìí a lè ti rí wípé ó ṣeé ṣe kí wọ́n gba onídùúró ìlànà ọlọ́run. a dúpẹ́ fún bàbá wa us náà ọlọ́run ó bá wa san yín yóò ṣe àpọ́nlé yín a nífàáni láti mọ orúkọ àwọn tíìmù tí wọ́n tẹ̀lé bàbá wa lọ́yà us imam wa ẹ dárúkọ yín káwọn yẹn rí. ibrahim ọdẹdẹlẹ lórúkọ tí lọ́yà ibrahim ọdẹdẹlẹ. Now, SH Bayero. SH Bayero. Bayero. Abdul Wahab Isa. Na? Abdul Wahab Isa. Abdul Wahab Isa. MI Ọlọ́run Ọ̀jẹ́. MI Ọlọ́run Ọ̀jẹ́ àti gbogbo àwọn yòókù náà àwọn tí wọ́n ní nfààní láti wà níbí inú àwọn lọ́ọ̀yà tí wọ́n dáńtọ́ tí wọ́n ká ojú òṣùwọ̀n Ọlọ́run ó bá wa san yín lẹ́san rẹ̀ ẹ kú iṣẹ́ náà ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ ó yí yín lọ́wọ́ o ọ̀làgbára ọlọ́run à ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ bá tún bá tún ní information mi. ẹ ti rí èrè fídíò eléyìí gbogbo àlàyé tí wọ́n ṣe ẹ rí i pé lọ́ọ̀yà ti Tani Olohun wọ́n sọ̀rọ̀ lọ́ọ̀yà àwọn ti mùsùlùmí ti Òkútagídí àwọn náà ti sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀kọ́ táwọn torí ṣe bẹ́ẹ̀ ní ètò kọjá ni wípé bóyá Tani Olohun á sá lọ wọ́n ní Tani Olohun tó bá ní pálí ìrìnrìn àjò ìyẹn ní abroad ìyẹn ní eh, international passport wọ́n ní kó gbé sílẹ̀ torí pé wọ́n ní gbogbo nǹkan náà táwọn tó ń ṣe gbélé nípa àwọn fẹ́ jẹ́ kó sá lọ ẹ òbó ló fẹ́ sá lọ ẹ jẹ́ ká ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí nítòbí ìlòbí má fọwọ́ lágbàtà ni ọlọ́run lójú ẹ̀yin ènìyàn wa a ti máa mú wá fún yín torí pé àsọfún rí pé back to back ni gbogbo ilé ìbò bá ṣe ń ṣẹlẹ̀ la máa máa mú wá fún wa ẹ̀yin ṣáà ti bá wa subscribe sí orí ìkànnì yìí àṣàkẹ́ TV show ẹ bá wa pín kó kárí bá wa pín ẹ ṣeun gan ni elédìbò rẹ̀ àárọ̀ wá lọ́wọ́ ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín sí abẹ́ fọ́nrán yìí